ètò yín ètò wa ojúmọ́ re ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ ní kejì mo rò pé ẹ ti rí orin yẹn èmi ò kí ń fẹ́ fi ètò mi kí n máa fi ọ̀rọ̀ nìkan kí n máa fi sú wa nítorí pé bàbá ṣe ń bù sọ́tún tá a bá bu ọ̀rọ̀ díẹ̀ ká forin là á ká forọ̀ díẹ̀ ká forin là á ká fọ̀rọ̀ ọlọ́run sí i ká fi gbogbo ẹ̀gbà lẹ́gbẹ̀ẹ́ àlejò mi láàárọ̀ yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àwọn náà ní evangelist Paul Friday ọmọ abúlé tó máa ń gbọ́ ayé ẹ̀ máa ṣe gbàgbé ọ̀nà ti gbọ́ yẹn orin wọn kan tiẹ̀ wà tó jẹ́ pé wọ́n ń pò pọ̀ lọ́wọ́lọ́wọ́ mhm. lẹ́yìn tó jẹ́ pé a tó gbórí síta a tó débẹ̀ ṣùgbọ́n ẹ kú ìkàlẹ̀ bàbá tí a bá ń sọ nípa bàbá ìsàlẹ̀ nínú ọ̀rọ̀ yín sì mo ti réyàn kan tí mo lè lò gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ yín ah, tí bàbá ìsàlẹ̀ èèyàn bá sì bá àyàn sọ̀rọ̀ ìyóò gbọ́ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àwọn èèyàn ti mọ̀ yín bàbá àṣàlẹ̀ yín wá pè yín pé wo ìlànà tí mo fẹ́ kó máa tọ̀ kó máa tọ̀ kó máa tọ̀ léléyìí ṣé wọ́n ti pè yín wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín rí. bẹ́ẹ̀ ni. Hmm, ẹ ṣe. wọ́n ti pè mí wọ́n ti sọ bẹ́ẹ̀ fún mi rí wọ́n ní àti dé òkè kò le hmm. ṣùgbọ́n àti maintain òkè ló ní agbára integrity ó ṣe pàtàkì so tí n bá fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan màá kọ́kọ́ ro ti màá kọ́kọ́ ro ti pásítọ̀ yẹn pé because mi gbọ́dọ̀ bà orúkọ wọn jẹ́ hmm. mi gbọ́dọ̀ ṣe nǹkan tó máa tarnish image wọn so àwọn èèyàn kan wà tí mo bẹ̀rù ní industry yìí gan hmm. tí mi nífẹ̀ẹ́ kan gbọ́ nǹkan tó tó dirty things nípa mi irú àwọn bàbá òbí yẹn tí mo láǹfààní láti mọ̀ yẹn máa kan wà níkẹjà ń bè Kenny Jones mi máa yàn tí n bá dọ́dọ̀ kò sígbà tí n bá dọ́dọ̀ wọn á dá mi kúnlẹ̀ bẹ́ẹ̀ wọn á máa pray fún pé tó o bá ti ṣàgbèrè tó o ṣe nǹkan báyìí wà á irú àwọn nǹkan yẹn ó máa ń bà mí á máa bà mí lẹ́rù tí n bá dáwọ̀ pé. Ah. wọ́n ti fi àdúrà wọ́n fi àdúrà síwájú wọ́n wá fi àbúrò ìpè wọ́n fi sí pé tí ìwọ ò bá ṣe báyìí wọ́n tó bá ti ṣe é bó ṣe máa rí rèé. so hmm. àwọn nǹkan yẹn máa hmm. so ngbà ba o depend lórí ẹni tọ́lọ́run bá yàn tìyàn hmm. gẹ́gẹ́ bí bàbá àṣàlẹ̀ tẹ̀ ń sọ yẹn àwọn olùrànlọ́wọ́ ìgbédìde ògo wà àwọn tí wọ́n paná ìpè wà nínú orin mi alágbàro mo ní ṣe olùṣọ́ àgùntàn ni ìwọ ni àbó olùpa àgùntàn jẹ́ olùpa àgùntàn jẹ́ wà hmm. olùṣọ́ àgùntàn wà. Hmm. ẹ ṣe. Mm ẹ máa wojú mi náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ojú àwọn ará ilé nìkan ẹ má sẹ̀fíṣì ẹ má tẹ̀jà ẹ má sẹ̀fíṣì ẹ bá ti wojú àwọn ará ilé dẹ̀ ẹ ti kọjú sí mi náà ẹ tún wò mí níwọ̀n. wọn wò bá àwọn olólùfẹ́ mi tí wọ́n fẹ́ràn. ọmọ bá hmm, Paul Friday ọmọ abúlé láti ìgbà tí ẹ ti wá kúrò tí ẹ ti wà lókè tí ayé ti ń gbọ́ yín ṣé ẹ tún ti bá àwọn ẹlòmíín tí wọ́n sọ yín dọmọ tí wọ́n fẹ́ di bàbá àsàlẹ̀ yín tàbí táwọn náà tún ti ràn yàn lọ́wọ́. ṣe ẹ ẹ mo dúpẹ́ fún Ọlọ́run nítorí pé ojoojúmọ́ ni Ọlọ́run so wá pọ̀ pẹ̀lú oríṣiríṣiríṣi ènìyàn rere. Hmm. so mo ti meet so many people tí wọ́n rẹ́dì láti support ìrìn àjò yẹn ṣùgbọ́n àsìkò ọlọ́run òun ló máa òun ni the best èmi ṣe wà mí èké kánjú ẹ nǹkan tí mo fẹ́ ṣe yẹn i don't do it because people are doing it mi ì ṣe torí pé torí àwọn èèyàn ń ṣe láti ìgbà tí mo ti wọ industry first concert tí ma ṣe òun lélẹ̀ ló sorí pọ̀ mọ́ launching. Mm. ẹ̀mí ọlọ́run bá mi sọ pé lọ ṣe hmm. but mo wá ń wá confirmation confirmation yẹn wá wá láti ọ̀dọ̀ bàbá mi Ebenezer Fábíyì Òbè hmm. bí mo ṣe dé ọ̀dọ̀ wọn lọ́jọ́ yẹn tá a fẹ́ lọ mínísítà àwọn kọ́kọ́ pè mí gòkè pé kí wàá rí wọn lókè mo wá lọ rí wọn lókè wọn wá ní ẹ̀mí ọlọ́run sọ wípé kó o yin òun hmm. pé wàá tàgẹ̀ ní time to praise God with hmm. ọmọ mm. abúlé àkókò láti yan tẹ́ bá wo orí iv yẹn ẹ máa rí time to praise God with ọmọ abúlé only that's why i'm your father i will be there. Hmm. ah ó tiẹ̀ ti dáa gbogbo bó bá ṣe fẹ́ lọ ẹ ti mọ̀ wípé mi èké ń bù fún yín ní kéékèèké lórí ètò Ojúmọ́ Ire tí Ṣògorẹ́ni Kejì màá rí dájú pé ẹ jẹ́ kí n ṣèlérí fún yín wípé ọmọ abúlé yóò gbé wa débẹ̀. àwọn olórin wo ló tiẹ̀ máa wà ń bẹ̀ náà kí n lè jẹ́ kí a <laughs> fi ẹnu wa sọ báyìí fún àwọn èèyàn tá tá lè rí ń bẹ̀. bá mi Ebenezer yìí òbí bàbá Òbé ń bọ̀ ń bẹ̀. tọwọ́tọwọ́ ló fi yẹn wọ́n máa wà ń bẹ̀. àwọn mi twins. wọ́n wà ń bẹ̀. mi Mega nine nine. Ah, ah. wọ́n wà ń àwọn dáàdi yìí tiẹ̀ ti pọ̀ dáàdi mi ẹ̀tẹ̀ láwọn bàbá àṣàlẹ̀ rẹpẹtẹ. <laughs> dáàdi mi Dr. Dare Melody. máa wà ń bẹ̀. wọ́n máa wà ń bẹ̀. dáàdi yìí ṣògo àwa fi ọ̀kan nígbà tí gbogbo àwọn ẹ̀sìn ìjẹ dáàdi dáàdi yìí ṣògo rẹ̀ ní kéjì náà àwa náà mọ̀. gbogbo orísun orísun. àwọn ni nígbà tí mo ti gbọ́ dáàdi. mọ́mí mi náà máa wà ń bẹ̀ mọ́mí mi kan máa wà ń bẹ̀ o. tani mọ́mí yẹn. Ah, omijé ojú mi. omijé ojú mi. bùnmi akínlànú. wọ́n máa wà ń bẹ̀ hmm. so ẹ̀yin dáàdi mi gbogbo orísun pátápátá oh my god. Hmm. ó ga adúpẹ́ púpọ̀ à ń sọ̀rọ̀ nípa bàbá ìsàlẹ̀ tí bàbá ìsàlẹ̀ yín ẹ gbaṣẹ́ wọ́n ti sanwó wọ́n ti parí ẹ̀ bàbá ìsàlẹ̀ yín wá pè yín pé ah, wọ́n máa pè mí lájọ̀dún kan wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ ọ̀jọ́ mi ni ẹ́ hmm. mo fẹ́ déètì kan náà dẹ̀ ni àsìkò tí wọ́n gba gbogbo àwọn iṣẹ́ yìí sí báwo lẹ ṣe fẹ́ ṣe é báwo ni. Mm ó ṣe yẹ ká rìn a sì fẹ́ ṣe bàbá àṣàlẹ̀ orúkọ ò sì gbọ́dọ̀ bàjẹ́. Hmm, mo ti sọ ọ̀gọ̀ kan lẹ́ẹ̀kan hmm. mo ní olùṣọ́ àgùntàn wà olùpa àgùntàn jẹ́ wọ́n wà nípa ọ̀rọ̀ bàbá ìsàlẹ̀ ọlọ́run ni bàbá ìsàlẹ̀ àkọ́kọ́ o tí kì í sì ní ẹ̀dá lára. Hmm, tírú àwọn nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ ẹni yẹn ṣé a lè pe irú ẹni yẹn ní olùṣọ́ àgùntàn ṣáá hmm. because bóyá bó ṣe apply sẹ́mi kémi sọ báyìí nígbà tí dáàdì yìí gbé tí wọ́n sanwó album mi pásítọ̀ mi sọ fún mi wípé nǹkan kan tó wà nínú nǹkan táwọn ṣe fún mi yìí tó le ni wípé nínú tight in tight tí àwọn kó táìtì táwọn kó lẹ̀ tí wọ́n fẹ́ lọ san fún ẹmọ ẹmọ àwọn náà tó máa ń ní yọ táìtì nínú ẹ̀ ni àwọn ti yọ yes nínú ẹ̀ làwọn ti yọ owó táwọn fi ṣe ábọ̀mù máa búlé yẹn fún mi hmm. pé the only thing tó wá wà ń bẹ̀ ni wípé anywhere tí bá dé láyé pé ó lè má jẹ́ church àwọn o hmm. pé bí mo bára mi lá abroad mo kiri pé anywhere tí bá dé láyé kí n make pé mo ń san táìtì. májẹ̀mú tó wà lára iṣẹ́ tiyín nìyẹn. pé kí n make pé mo ń san táìtì wọ́n ní kì í ṣe dandan chọ́ọ̀chì àwọn o hmm, hmm, hmm. bàbá àṣàlẹ̀ kan nìyẹn wọ́n wá sọ pé wọ́n free mi pé kí n jáde pé n tọ́lọ́run rán mi ni pé kí n lọ wàásù ìyìn rere fún gbogbo àgbáyé ìgbà míì wà tí dádì wa a máa ní program ní chọ́ọ̀chì wa tí mi kì í ráyè lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ń sìn torí ọwọ́ gan ti ṣẹ́dún yẹn ti tight. ṣé kò dẹ̀ ń bí wọn nú. wọn dẹ̀ wá kí bínú anytime tí bá tún wá débẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa ní kàn fún mi ní mic pé kí ọmọ abúlé kọrin. bẹ́ẹ̀ni hmm. wọn tún máa pọ́n mi lé a olórin àgbáyé kan wà láàrin wa ah. kínní kan kínní kan what a lovely eh. father. o hmm, ti wá dáa so bàbá ìsàlẹ̀ kan nìyẹn bàbá ìsàlẹ̀ kan so tó bá ti mú ìnilára wá. o ti ń kúrò so o ti fẹ́ máa bọ́ sí nǹkan hmm. míì ṣùgbọ́n kí ni ojú ìwòye yín fún àwọn tí ó jẹ́ wípé wọ́n ní bàbá ìsàlẹ̀ wọ́n dẹ̀ jẹ́ olórin ẹ̀mí àwọn ibi tí kò tọ́ ni àwọn bàbá ìsàlẹ̀ wọn sì ń pè wọ́n sí ṣùgbọ́n wọ́n wò pé ah, ẹ̀wẹ̀ jẹ́ ká fún ọ̀fẹ́ gbé oore ọ̀fẹ́ Jésù tó fún wa ojú wo lẹ fi lè wò ó. nǹkan tó ṣẹlẹ̀ nípa ìyẹn ni wípé olúkúlùkù ni kó mọ orú ìpè hmm, tí a fi pè é nítorí bíbélì ní jẹ́ kí olúkúlùkù ènìyàn dúró lórí ìpè tí a fi pè é hmm, hmm. tí èèyàn bá mọ irú ìpè tí a fi pè é á mọrú ẹni tó lè bá rìn ìrìn àjò nínú níwọn àbọ̀ mi tó ń bọ̀ lọ́nà yẹn. ẹ̀kọ́ nù ẹ̀ka tẹ gbọ́. mo sọ ọ̀rọ̀ kan bẹ̀ mo ní kò dìgbà tí ń bá wí pọ́jọ́ lọ́jọ́ yẹn ṣẹ́ kò dìgbà tí ń bá wí pojú ogun lé o a day is coming that sinners will suffer kò dìgbà tí ń bá wí bójú ogun le koko ọ̀rọ̀ yẹn wá rèé àwọn kan ń purọ́ wọn kì í ṣonírọ́ àwọn kan ṣòdodo wọn kì í ṣe olódodo hmm. nínú bíbélì mo rí gbogbo rẹ̀ hmm. hmm. many are pretending to be righteous while they are not righteous kò dìgbà tí ń bá wí pọ́jọ́ yẹn ata jata lọ ìjáfẹ́fẹ́ wọn kúkú la rí ọ̀rọ̀ ẹnu wọn ṣálágbọ́ hmm. wọ́n fojú jẹ́nìyàn ọlọ́run òrónú wọn dẹ̀ lélégbèje hmm. ẹni gíga làwọn ń ré bọ̀ hmm. aláṣọ àlànàdé epo sí lára oníyangí ni wọ́n ṣẹ̀ mọ̀ elépo ni ẹ tètè yà á sá fún wọn o kò dìgbà tí ń bá wí pójú ogun lè koko oníkálukú ni kó mọrú ìpè tí a fi pè é hmm. kó lè mọrú ẹni tó lè bá rìn. ẹ ṣe oníkálukú ni kó dúró lórí ìpè tá a fi pè é òkè ẹni mẹni tẹ máa bá rìn nítorí wípé àgùntàn tó bá bá ajá rìn wọn ló máa jẹgbọnsẹ ìwọ náà wo ẹni tó fi ṣe bàbá àṣàlẹ ṣé àwọn ibi tán ni pé kó o ká lọ yẹn ṣé ibi tó tọ́ ni oúnjẹ tán ni kẹ́ ẹ jẹ yẹn ṣé oúnjẹ tó tọ́ ni àwọn ilé òrìṣà tí wọ́n mú ọ wọ̀ ó sì pẹ́ra ẹ lólórin ẹ̀mí ṣe ibi tó tọ́ ni ẹni ẹ jẹ́ ká forí ọ̀fẹ́ gbé ah, ọjọ́ ń bọ̀ o tí gbangba ó dẹkùn tí kedere ó bẹ̀ wò ètò yìí àti ń ka díẹ̀ ńlẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ṣùgbọ́n ká tó de wípé a ó dágbére lórí ètò yìí ká tẹ̀ wá yànnàná bá a ṣe débi tí a ti jọ lọ yin ọlọ́run pẹ̀lú ọmọ abúlé ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn nígbà tá a bá lọ tá a bá padà dé káwa máa mú ẹnu ẹ̀ sílẹ̀ díẹ̀díẹ̀ à ń padà bọ̀.